تحت ما تحت الكعبين ففي النار ètò bá ti tayọ kókósẹ̀ méjèèjì níjọ́ gbẹndà kìíyàn àwọn ọmọbìnrin yóò ti gbẹ̀san rẹ̀ nínú ná kọlọ wọn sànù wa. ọ̀hún ni ẹ ẹ̀yẹ kìíṣà ẹlẹ́bùn wọ olùwọ́ kúkú wọ nǹkan òun bẹ́ẹ̀ ni ọmọ náà ni ọ̀dà wọ náà ṣùgbọ́n àwọn asáfẹ́ wọ náà àníyé pariwo àníyé pariwo bẹ́ẹ̀ náà bọ́ jẹ sànù tiẹ̀ náà wọ náà ní wọ náà torí rẹ̀ gbogbo ṣòkòtò rẹ̀ kọlọ dínkù kọlọ dínkù ẹ àwọn mẹ̀sì tí wọn náà kúkú gbà áà ẹni tó bá ti wá fẹ́ sin tí ó fi wà lìjẹ́nà tí ò fi ní wọná àwọn làwọn ọmọ ẹ̀sìn tó gbà àmọ́ ó wu kálukú nínú ọmọ aná kí kálukú náà máa ṣe kí ni kọ́ máa hùwà ọmọ aná ọlọ́run bá mọ́sà wà lọ́mọ aná. nínú àwọn ẹ̀wù tí sẹ́rí àtúnṣe léwọ̀ oná ìlàsọ tọ́dọ̀tì bí kítọ̀ wà nù ṣòkòtò kí ni ìdájọ́ ká wọ ọsọ tí ó ṣe pétọ̀ àbí gbẹ̀ǹbẹ̀ lára rẹ̀ ah, kò burú as far as solat is concerned lókun ìgbà tó o bá fi ṣe as-solat lókun ìgbà tó o bá fi ṣe solat àwọn tó bá fẹ́ fi ṣe solat ó burú wàá bọ̀ dànù wàá bọ̀ dànù wàá lọ fọ o gbọ́dọ̀ fi tọ̀ fi ṣe solat o gbọ́dọ̀ fi gbẹ́ fi ṣe solat ilé ìjẹ́bù tó ṣe jẹ́ ìyẹn wà ní wòwò kọ̀ọ̀rọ̀ aṣọ tó fi lè ṣe solat àfàṣọ tí gbẹ ti pò aṣọ yìí bọ́ sínú omi ìgbẹ́ a lè pé bìkan nìgbẹ́ wà gbé òsì nìkan gbogbo ẹ̀ òun náà ìgbẹ́ ni. ṣé aliwọsọ tí gbẹ́ wà lára rẹ̀ yẹn káfi ṣe sọ̀láàtì àbá lọ ṣe sọ̀láàtì ní hòhò láì wọ́sọ yẹn ètò ọ̀dọ́gba ti nípa ṣe sọ̀láàtì yẹn ní hòhò láì wọ́sọ yẹn. torí sọ̀láàtì tọ́lọ̀ wọn bá fẹ́ ká ṣe wọ́n fẹ́ ká wẹ̀wù ṣe ṣùgbọ́n kì í ṣẹ́wù tó jẹ́ ẹlẹ́gbìn nígbà tá a bá ti wá rẹ́wù mi àti tẹ́gbìn bẹ lára rẹ̀ ká ṣe sọ̀láàtì ní hòhò fattaqullaha mastata'tum ẹ páyọ̀ ọlọ́run ló dì wọ́n bẹ́ẹ̀ sí lágbára mọ́. ààrà tá a lè fi ṣe sọ̀láàt ìhòhò láwà ṣùgbọ́n arẹ́ nìkan tá a sọ ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a lè jágbà ṣé ká jágbà kọ̀tọ́ o kọ̀tọ́ ká já sọ gbàtí nípa fẹ́ ṣe sọ̀láàt o kò burú ṣe sọ̀láàt rẹ ní wòwò. wáyé o ǹjọ́ wa tán láti torí àwọn nǹkan kan dá sọ̀ka sí eléyìí tá a máa wọ̀ fún wa gẹ́gẹ́ bí ọjọ́ ọdún bẹ́ẹ̀ ní tó bá ti ṣàlàyé bí ọjọ́ ọdún ṣèré àǹkẹ́ká wọṣọ tó dáa bẹ́ẹ̀ lọ́jọ́ júmọ̀ à ṣẹ̀rí àǹfẹ́ ká wọṣọ tó sunwọ̀n bẹ́ẹ̀ náà ni tó bá kọ́ àní ṣíṣe kan ṣẹ̀rí àǹfẹ́ ká wọṣọ tó rẹwà nítorí pé ọlọ́run bá ń fẹ́ pé ńgbà tó bá ṣe dẹ̀ra fẹ́rù kó ń rọrí pa rẹ̀ lára rẹ̀ eléyìí ò sí nù gbéraga kẹbí sàbí yẹn ti ṣe béèrè fún wa wípé ṣé ń bẹ́ ala ọlọ́run nífẹ̀ẹ́ sí kó wọn máa rórí padà rẹ òun lára ẹrú òun. bákan náà nínú tá a tún máa wọṣọ kan tó yàtọ̀ fún òun náà ni al-ihram bil hajj aw al-umra ẹni tó bá lọ sí hajj àbí umra táwọn kékeré ti gbogbo aṣọ lálẹ́ wọ̀ fi ṣe pàápàá jùlọ àwọn ọkùnrin yàtọ̀ sóbìn aṣọ tó bá ti bá ṣẹ̀rí àmù tó máa ń wọ̀ jáde tẹ́lẹ̀ òun náà ni ọkàn dàníyàn kó n ti gbé ihram sí lọ́bátán ṣùgbọ́n àwọn ọkùnrin rárá o aṣọ kan pàtàkì ọ̀tọ̀ ni yọ jẹ́ ìlọ́dẹ àti ìbora méjèèjì sì gbọ́dọ̀ jẹ́ funfun tí ò bá jẹ́ tuntun méjèèjì gbọ́dọ̀ jẹ́ ntọ́mọ dáadáa eléyìí jẹ́ aṣọ pàtàkì kan tá a máa wọ̀ fún iṣẹ́ pàtàkì bákan náà nínú aṣọ pàtàkì tíṣẹ̀rí àníkàwọ̀ nígbà kan ọ̀tọ̀ òun náà lásọ tóbìnrin á máa wọ̀ nígbà tọkọ rẹ̀ bá kú ẹ mọ̀ pé tọkọ obìnrin bá kú nínú tíṣẹ̀rí àfìdè láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí ó fi jókòó kalẹ̀ yẹn òun náà ni kó ṣe al-ihdad al-ihdad ìtumọ̀ rẹ̀ náà ni kó pa ọ̀ṣọ́ ṣíṣe kọ́pọ̀ ọ̀sọ́ títèjì kò ní sínú pàǹtọ́jú àǹtọ́mú àmọ́ lè máa wẹ ọ torí kọ́ mọ́ba àmọ́ àrùn bákan náà kò ní sí nínú yín pé bóyá yóò fi lọ́fíńdà sára rárá kò sì ní sínú pé yóò máa létí ṣùgbọ́n ìjẹ́ ní àsìkò tóbìnrin bá wá wà ní ipò pèsè lẹ́yìn ikú ọkọ rẹ̀ yìí báyìí ìjọ tọ́ kọ́ máa wọ aṣọ ìyapa wà láàrin àwọn olùmọ̀ ṣùgbọ́n ìtọ́dọ́gba jù ní pé kọ́ mọ́ wọ̀ nítorí pé wọ́n ní kọ́ mọ́ sọ̀sọ̀ ẹ̀sìn mọ̀ká sọ kọ́lọ̀kọ́lọ̀ generally oge náà ni ọ̀sọ́ náà ni àyàfi tíró aṣọ kọ́lọ̀kọ́lọ̀ yẹn tó bá jẹ́ tí ò ní mójú tí ò sì jẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dá sọ pé ó ti tójọ́ mẹ́ta tó ti ń wọ̀ kò sí ní tó burú nínú eléyẹn. tọ́ obìnrin tó wá ń jókòó tí ò ní sọ̀sọ̀ lẹ́yìn ikú ọkọ rẹ̀ yìí báyìí ọgbọ́dọ̀ ṣàkíyèsí wípé gbogbo ní èsì ara ṣẹ̀ríyà táwọn kan bá fẹ́ fi dá wàhálà sínú ìgbésí ayé rẹ̀ kò gbọ́dọ̀ gbá láàyè wọ́n lè sọ pé ẹgbẹ́ kan ní ọmọ fi sùn kò gbọ́dọ̀ sùn sẹ́gbẹ̀ẹ́ ibì kan àti pé tó bá dìgbà kan ìta ní ọmọ sùn kò gbọ́dọ̀ sínú kò gbọ́dọ̀ sínú ilé nǹkan kan ní ọmọ jẹ kò gbọ́dọ̀ jẹ nǹkan kan tọ́jọ́ bá péye ìjọba yìí wọ́n gbọ́dọ̀ fi nǹkan kan ṣe sàrà wọ́n gbọ́dọ̀ fi irọ́ lásán torí ẹ̀kọ́ sọ́ra fún gbogbo rubbish àmọ́ kọ́ sọ́ra o fún àti máa wọ kọ́lọ̀ oríṣi kan pàtó bíi ká máa wọṣọ dúdú wípé nítorí pọ́kọ́ kú eléyìí ò sínú ṣẹ̀ríà ìsìlámù eléyìí àdáda lẹ́nu nínú àṣà àwọn kèfèrí ni o iná láti ti kà síwájú ìpè man tashabbaha bi qawmin fa huwa minhum ẹnìkan tó bá ń wá òkọ́sí àwọn èèyàn kan ó sì rò pọ́ kan nù wọn lò náà o ọlọ́run má jẹ́ káwọ́ di kèfèrí o lẹ́yìn eléyìí aṣọ àwọn olùmọ̀ táwọn olùmọ̀ náà yẹ kí wọ́n láṣọ kan yàtọ̀ tí wọ́n máa wọ̀ yàtọ̀ sáṣọ àwọn èèyàn yòókù àwọn Hanafiyya àti Shafi'iyya wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo àwọn olùmọ̀ ó yẹ kí wọ́n máa wọ aṣọ aṣọ tó sunwọ̀n aṣọ wọn ò sì gbọdọ̀ dákó fún kásọ wọn jẹ fọfọf wáṣẹ àná kọjá aṣọ làǹbùlàǹbù bẹ́ẹ̀ lọ yẹ ká sọ àwọn olùmọrí wọn ní wọn sì wé láwà ni wọn kí láwà ni wọn kásọ rẹ ó gùn dáadáa kọjá pé láwà ni wọn tóbi bákan náà wọn ní káwọn èèyàn lè dá wọn mọ̀ kó lùmọ lélẹ yìí báyìí nítorí káwọn èèyàn lè bá dá wọn mọ̀ kó wọn máa béèrè ọ̀rọ̀ sí lọ́dọ̀ wọn ẹnjẹ ọba ti yé wọn wọn nítorí tí wọn bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní dáhùn mọ̀ yàtọ̀ sáwọn aláìmọ̀kan wọn làwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn máa wé láwàní tó bá sì wé láwàní tán wọn máa jẹ́ kí láwàní wọn kó ní èrò eléyìí tó yẹ kí wọ́n sọ ọ́ lẹ̀ séjìká wọn wọn ní bẹ́ẹ̀ làwọn sàhábà máa ń ṣe radiyallahu anhu wọn nítorí pé sísọ sílẹ̀ léjìká wọn yẹn olótúmọ̀ sí ke aṣọ àwọn olùmọ̀nù báwọn olùmọ̀ bí wọ́n ti ṣe máa múra nù torí ẹ̀ a gbà fún káfíìrì kó múra bí olùmọ̀ káfíìrì ò gbọ́dọ̀ gbẹ́wò bí olùmọ̀ àti gbọ́dọ̀ sí kí káfíìrì owó láwà ní rárá ilé ìjọrọ àwọn ta ni ọ̀rọ̀ àwọn hanafiya imam malik àti imam ahmed àwọn sọ pé aṣọ tó bá wọ olùmọ̀ ló lè wọ̀ aṣọ tó bá wọ olùmọ̀ ló lè pé wọ kankan yìí aṣọ tó bá wọ wọn ni lè olùmọ̀sákọ̀rọ̀ ó tún máa ta àkókò sẹ̀ ọ̀daràn ni àbólùmọ̀ ọ̀daràn ni yẹ ọ̀daràn ni yẹ nítorí pé ànábi ni má ṣe nǹkan tó ní kọ́ má ṣe ni wọ́n ń ṣe ọ̀wá lọ́lùmọ̀ ni olùmọ̀ pangolo. bákan náà wọ́n ní apá ẹ̀wù àwọn olùmọ̀ ǹgbà táwọn tì táwọn sọ̀rọ̀ àwọn hànàfíyà àti ṣẹ̀fìríyà wọ́n ní apá ẹ̀wù wọn ọwọ́ Sudan tó yẹ pé apá nga masha Allah so àti fìgbà táwa náà wà gbádá bẹ́ẹ̀ lápá ẹ̀wù tọ irú tíra tàlímù tàlím ìdáhùn yẹn máa ń ka yẹn ẹ rí nínú rẹ wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kí láwa nìyẹn tóbi dáadáa ẹ sì jẹ́ kápá ẹ̀wù yín kọfẹ kọfẹ dọba máa kó bẹ ẹ máa kọ́ bẹ. so eléyìí àwọn malikiya sọ pé rárá o wọn gun gbọ́dọ̀ gbọ́dọ̀ kúta sunna tí lẹ́yìn náà lẹ ń sàlàyé ẹsìn fáwọn yẹn báwo ló ti jẹ pé ní tí wọn sọ fáwọn yẹn pé kò da ni wọn máa ṣe bákan náà apẹ́wò wọn kò gbọ́dọ̀ fẹ̀ láfẹ́ jù wọn nítorí pé ńgbà tí apẹ́wò bá ti fẹ̀ láfẹ́ jù yọ bọ́ sábẹ́ yìí pé à ń fowó rárì anabi sallallahu alaihi wa sallam ti tukọ̀ fún wa láti fowó rárì anabi sallallahu alaihi wa sallam sọ nínú hadith ilé tí imaamu malik gbé jáde nínú muwatta ó ní izarul muslimi ila ansafi saqai ìlọ́dì mùsùlùmí kó dé ìdajì ìdajì ojúgun rẹ̀ ojúgun ló yẹ kí ìlọ́dì mùsùlùmí ó dúró ìyẹn ní Sokoto wa ojúgun ló yẹ kó gùn dé tí ọba wa ti gùn jù bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ gùn táyọ kókósẹ̀ mùsùlùmí nìyẹn o mùsùlùmí ti máa gbọ́rọ̀ yàtọ̀ sí èsì tirẹ̀ wà lápá tí ṣòkòtò rẹ̀ gbọ́dọ̀ máa wọlẹ̀ bíi ti wèrè gbogbo ṣòkòtò wa bàjẹ́ nsàlẹ̀ ó tún gbé lọ fún télọ̀ pé ẹ bá ń gan díẹ̀ wọ́n tún gan díẹ̀ ń tún wọlẹ̀ kí wọn lè fi gbà láti jọ sẹ́ni tí ń wẹ̀wù bẹ́ẹ̀ jokùn tí ọ̀dà lọ táwọn èèyàn ń wò yín pé ẹ̀ gbádùn. sọ eléyìí túmọ̀ sí pé kò sí tó burú káwọn olùmọ̀ wọṣọ tí wọ́n fi dá àmọ̀ pé olùmọ̀ lélẹ́yìí bí kò máa wé tí wọ́n fi dá àmọ̀ pé olùmọ̀ lélẹ́yìí kásọ rẹ̀ kọ́ máa tayọ kókósẹ́ rẹ̀ torí pé kóòlù aláìmọ̀kan ìbátan rí nígbà tí ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀. so lọ́nà tó ṣe é pé wọ́n fi dá àmọ̀ pé lẹ́yìn mà nípa òfin ọlọ́run wọn ò fi lẹ́bi léèrè kò sì ń tó burú ń bẹ̀. wáyé o nínú àwọn aṣọ tó atúndáyàtọ̀ sọ́tọ̀ tó fi ṣẹ̀rí àtúkọlù òun náà láṣọ táwọn èèyàn ń wọ̀ ṣiṣẹ́ bíi bricklayer bíi carpenter bíi mẹ́kò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ọwọ́ táwọn èèyàn ń ṣe bí ẹni tí ń faná sílé àbáwọn tí ń lánà àbáwọn gbẹ́nàgbẹ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aṣọ tẹ́ ń wọ̀ fún sẹ́ ẹ kíyèsí o ẹ gbọ́dọ̀ fi ti sẹsẹ ẹ gbọ́dọ̀ fi sèkẹwọ lọ́nà tó fi wá jẹ pásọ tẹ ń ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọwọ́ yẹn ẹ rí i pé wọn ò lè wọ ṣòkòtò náà ní láyé kọmọ máa ṣòkòtò yẹn ọta kókó sẹ náà ni wọn ò ní yẹ kí wọn tayọ bẹ́ẹ̀ gan sẹ kìí ṣe excuse torí pé téèyàn àtẹni tó wẹ̀wù sẹ́ àtẹni tó wẹ̀wù sẹ́ ẹ̀wù wa gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ṣẹ̀ríà ní ìparí ṣẹ̀ríà ti Islam yìí kọ́ wa o ikú ńgbà tá a bá wa wọṣọ àti wọṣọ tó dáa eléyìí ti ṣẹ̀ríà faramọ́ ṣẹ̀ríà fi hàn wá pé tá a bá wẹ̀wù àbábàtẹ̀ ẹ̀wọ̀ bàtà ṣòkòtò la fẹ́ wọ̀ ni àti ntọ́bàjọ́ bẹ́ẹ̀ pé akọ́ ọ̀tún ní ká kọ́kọ́ máa wọ̀ ṣáájú apọ́ òsì ẹsẹ̀ ọ̀tún ni ká kọ́kọ́ kìbọ ṣòkòtò ṣáájú ẹsẹ̀ òsì ẹsẹ̀ ọ̀tún ni ká kọ́kọ́ kìbọ bàtà o ṣáájú ẹsẹ̀ òsì kìbá àjọkùnrin kìbá àṣìjọbìnrin tí bàtà bá ń fẹ́ fẹ́ wù ọwọ́ òsì lákọ̀ọ́kọ́ yọ kúrò náà ẹ̀wù ṣáájú ọwọ́ ọ̀tún ẹsẹ̀ òsì lákọ̀ọ́kọ́ yọ kúrò nínú ṣòkòtò ṣáájú ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì lákọ̀ọ́kọ́ bọ́ kúrò nínú bàtà ṣáájú ẹsẹ̀ ọ̀tún ilé ìjẹ́ ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti sàṣìṣe ẹsẹ̀ òsì la kọ́kọ́ wọ̀ ṣáájú ẹsẹ̀ ọ̀tún á bọ́ bàtà wọn yẹn sílẹ̀ táwọn atún bọ́ọ̀lẹ̀ àgbọ̀dọ̀ sàṣìṣe o ẹsẹ̀ òsì la kọ́kọ́ bọ́ọ̀lẹ̀ kátó bẹ́sẹ̀ ọ̀tún á wọ atún bàtà yìí wọ̀ ní ìsìn á wọ ṣáájú ẹsẹ̀ òsì à bàtà alẹ̀ àti sàṣìṣe abẹ́sẹ̀ ọ̀tún ṣáájú ẹsẹ̀ òsì kíláàsì á bàtà yẹn padà á wà á bọ ẹsẹ̀ òsì lẹ̀ ṣáájú ẹsẹ̀ ọ̀tún tó báyìí láàmà sí àwọn ò mà èwo àti èwo àti èwo nínú àwọn nǹkan kéékèèké yìí láti tọ́lọ́wọ́n fi sàánú wájú ọ̀gbìn dàlùkìyàm táàfin rà àlìjáná wọ̀ ní rọrùn tọ́lọ́wọ́n bó ṣe wà lọ́mọ àlìjáná. a sì ń fẹ́ ibi tí ẹ̀ máa ń wọ sọ́sọ́rùn kí wọ́n sọ pé bisimilá ìgbà tí ẹ̀ máa tún bẹ́ wù kí wọ́n sọ pé kí ni bisimilá torí pé bisimilá nígbà tí ẹ̀ máa ń bẹ́ wù kò ní jẹ́ kí gbogbo àwọn ẹ̀dá tẹ̀yìn ò lè rí kí wọ́n rí òhò yín nígbà tẹ́ bá bẹ́ẹ̀ wùtí bísímìlá kò ní jẹ́ kí àlùjànnú kó rí òhò yín nígbà tẹ́ bá bọ́ sí hò. ẹ wàá ṣe àdúrà eléyìí tá ànàbí ni kéèyàn ò ṣe téèyàn bá wẹ̀wù. kẹ́bí ti wá nínú hadithi mu'adh ibn anas radiyallahu anhu wọ́n lánàbí sallallahu alayhi wa sọ pé man labisa thawban jadidan ẹnikẹ́ni tó bá wọ aṣọ tuntun faqala alhamdulillahi alladhi tó wá ní mo fi gbogbo ẹ̀yìn fún ọlọ́run ọba ọba tó wọ eléyìí sí mi lọ́rùn wa razaqanihi ọba tó rọ̀ mí lọ́rùn eléyìí min ghairi hawlin minni wala quwwa láì jẹ́ pàgbára àbí ọgbọ́n kan tí mo ní lójú ṣeéṣe téèyàn bá fi lè wí bẹ́ẹ̀ pé alhamdulillahi alladhi kasani hadha wa razaqanihi min ghairi hawlin minni wala quwwa ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ gbogbo tó ti síwájú nínú ẹsẹ̀ rẹ̀ lọ́lọ́run parẹ́ fún Abu Dawud ló gbà wá Ibn Hajar sọ pé hadithun hasan a sì ti sọ pé wọ́n pa gbogbo ẹsẹ̀ rẹ̀ rẹ́wọ̀n yìí báyìí ìtumọ̀ rẹ̀ nìkẹ́ni àwọn ẹsẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹsẹ̀ ńláńlá Abu Sa'id al-Khudri radiyallahu anhu òun náà gba ìgbà wọ̀rọ̀ wa oníkanu rasulillah sallallahu alayhi wa sallam idha istajadda thawban sammahu bismihi qala sallallahu alayhi wa sallam tọ́lọ́mọba bá ta lọ́rẹ̀ pẹ̀lú aṣọ tuntun yóò darúkọ aṣọ yẹn yóò porúkọ taṣọ yẹn jẹ ó lè sọ pé ìmáàmà kó ní láwàní ni o kọmíìsọ bùbá ni o rìdáà ìbora ni o yóò pè lórúkọ rẹ̀ yóò wá sọ pé allahumma lakal hamd anta kasawtani as'aluka khayra wa khayra ma suni'a lahu wa a'udhu bika min sharri wa sharri ma suni'a lahu pé wàá gbogbo ẹ̀yin tí a ní í ìwọ náà lọ wọ ẹ̀wù lọ wọ sí mi lọ́rùn ń tọrọ orí rẹ lọ́dọ̀ rẹ àti oore tí wọ́n ṣe aṣọ yìí fún mo sì ń sáàdì rẹ níbi aburú rẹ àti aburú tí wọ́n ṣe aṣọ yìí fún Abu Dawud ló gbé jáde gba ọ̀nà kan tó gún régé eléyìí fi hàn wá wípé eléyìí ni díẹ̀ nínú tó jẹ sọ aṣọ wíwọ̀ aṣọ lílò lábẹ́ òfin ṣẹ̀ríà Islam abẹ́ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa. kó ṣe gbogbo ní tó ṣe fún wa nídẹ̀ra ní sábàbí dáadáa láyé ń bí àti lọ́la kìyàmà ọlọ́run ọba wa à ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó má ṣe ṣe àwọn tó ṣe fún wa nídẹ̀ra ní sábàbí àìdá fún wa láyé àti lọ́la kìyàmà ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ débi wípé àwọn dáadáa dáadáa tó ṣe fún wa àní máa gbé pamọ́. yóò máa hàn lára wa ọlọ́run ọba wa kó sí ọ̀tún ọ̀tún rí fóníkálukú wa kó jẹ́ kó máa dáa fún wa ní gbogbo ìgbà kó jẹ́ kó yẹ wá kalẹ̀ kó fa kó fi ta wa lọ́rẹ. lẹ́yìn eléyìí a ní àwọn gbólóhùn ìtanijí méjì alákọ̀ọ́kọ́ òun náà ní wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n mú ẹ̀sùn ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn ọmọ àyà wa tẹ́lẹ̀ kí wọ́n gbìyànjú lójú méjèèjì láti tẹ̀lé sunna anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n sì ń sagbára láti máa wá àwọn àdánilẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà ẹlòmíín wà tó ṣe pé ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ṣe ni ò ní wá ṣùgbọ́n wọ́n ní ìwà àwọn èèyàn wọ̀nyí ọjọ́ tí wọ́n ń gbọ́ nù ìdánilẹ́kọ̀ọ́ ìwà wọn takò tí wọ́n ń gbọ́ lóríṣiríṣi nítorí pé nígbà tí owó bá dàyàn pọ̀ pẹ̀lú òmíì nínú wa èèyàn ò tiẹ̀ nífẹ̀ẹ́ gbára rẹ̀ gbọ́ pé lágbájá tí màá lọ máa gbọ́dà nílẹ́kọ̀ọ́ ni ẹlòmíì tọ́rọ̀ bá sì dápọ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn ọ̀rọ̀ burúkú lálàtí ọ̀rọ̀ tí wọ́n máa jáde lẹ́nu ẹ̀ kò yàtọ̀ sí tẹni tí kì í gbọ́dà nílẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ àìmọye wọn nígbà tó bá ṣe bí awọ̀ láàrin wọn àtàwọn ìyàwó wọn àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé kì í jọ tẹni tí máa lọ dánilẹ́kọ̀ọ́ rárá kádàkùn torí tọ́lọ̀ kápákíyèsí àwọn ọ̀dọ́ wọ̀nyí bí wọ́n ti ti ń lọ gbọ́rọ̀ ọlọ́run àwọn táwọn tó bí wọn inú àwọn ń dùn inú àwọn ń dùn àwọn sì ń fẹ̀yìn fọlọ̀ àwọn fọpẹ́ fún ní gbogbo gbà lórí pé àsọlọ́run ó ti rú orí báyìí fáwọn náà lójú ayé àwọn káwọn ò tó lọ káwọn máa ríbi gbọ́rọ̀ ọlọ́run káwọn máa àwọn náà sì máa gbọ́ ṣùgbọ́n báwo ni ọba ṣe wá dáa tó tó bá ti pé àwọn ọmọ yìí ní tí wọ́n ń gbọ́ wọ́n fi ń ṣèwà o torí léyìí gan ló lè yá àwùjọ padà kìí ṣe pé káàkà máa gbọ́rọ̀ ọlọ́run ká máa dájọ́ ká máa dájọ́ kó lè bá àjẹbà ní lẹ́jọ́ kó lè bá àjẹbà lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run a'udhu billah ní tá à ń gbọ́ ká fi ṣèwà o kó máa lápá lára wa ilé ìlú eléyìí náà ní ọjọ́ kẹlómi oríwá rẹ kó rí sèṣì rẹ kò ní á ah, àwọn mùsùlùmí ìwà wọn dà pọ̀ ó náà ṣetán láti di mùsùlùmí ṣùgbọ́n gbà ọba jẹ́ pé kéwù la rí àríwá ìmọ̀ la rí àrínúwà ṣe eléyìí ọmọ ilé àwọn yẹn jìnnà kò ní jẹ́ kí wọ́n lè jẹ́ mùsùlùmí kò ní jẹ́ kí wọ́n lè máa tẹ̀lé lánàá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lábẹ́ eléyìí òun náà ní pé púpọ̀ nínú àwọn ọmọ ìyá tí wọ́n ń tẹ̀lé súnà yẹn wọn láyàtò wọn láyàtò gbàtó ti gbọ́ kódòdó ní nǹkan báyìí báyìí là nàbì àwọn pa wá ẹ nílé dúró ti òdodo tẹ́ ẹ yọ wá tún wá jẹ́ pé ẹ̀yin náà lẹ fààyè sílẹ̀ kí bídìí eléyìí túmọ̀ sí pé yín ọ̀pọ̀ bí ẹni kú fún nígbà kú kíkẹ́ kọ́ wá síwájú àwọn èèyàn ṣe sọ́láàtì sókù yìí lára ibi tá a bá súnà tó ń ti wá fẹ́ bọ́ wájú ẹnìkan tá a bó ń ṣe jẹ́ òun kan rọ́ọ̀ṣì bọ́ wájú ni kí ló yẹ kẹ́ni tó pe àfa súnà wá ṣe sọ́láàtì sókù la kí ló yẹ kó ṣe ẹ dúró ń bẹ̀ yẹn kí lẹ fẹ́ máa ṣe ẹ bọ́ sẹ́yìn ẹ̀jọ̀ ẹ láyà tó ó sì yẹ kẹ́ láyà torí ká tó bá wà lórí òdodo máa ń láyà bàbá ẹ bọ́ sẹ́yìn ẹ̀yin pa pé kẹwàá ti sọ láti so ẹ sì ara tẹ náà tutù torí baba garaje nìyẹn gbàtẹ bá sì ti tẹ bírèkì fún baba garaje yọ mọ ara rẹ ọgbà míì nínú àìláyàtọ̀ ẹ wà níbì kan àwọn èèyàn ń ṣe tọ́tako súnà anábì sallallahu alaihi wọn náà máa kí pa yín ni sọ fún wa bá tún ṣe tó kó lọ́ba tó sí ó túmọ̀ sí pé kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ pọ̀ eléyìí náà ló sì ń da àwọn yẹn láàmú láti pilẹ̀ láwọn Yorùbá lẹ́bù yìí nípa ẹ̀sìn Islam nítorí pé àwọn tiwọn àwọn èèyàn mú ẹ̀sìn ní kókó wọn èèyàn mú ní níta gbọ́dọ̀ mójútó à ń kà máa fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ náà fi máa mẹ́sìn ó lè jẹ́ kí ẹni tó yẹ kó dáàbò bo súnà ní òtún máa fi ṣe ní kò yẹ kí gbogbo eléyìí ọmọ wáyé bẹ̀ o ìwọ ń wá dánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ ìmọ̀ rẹ ń lékún sí lójoojúmọ́ òye rẹ ń pọ̀ sí lójoojúmọ́ ó yẹ kí wàá rẹ ọmọ dá sí ó sì yẹ kó ọmọ láyà sí lójoojúmọ́ mi máa lò ni máa lò sọ nítorí pé ọlọ́run ti kọ́kọ́ rẹ ó ti kọ́ gbọ́ ọ wá kú kí wọn náà ràn tó gbọ́ lọ́wọ́ lọ́nà tó fi lò nílànà oníjọ́ à ń sọ pé níta àmọ́ ọlọ́run mẹ́jọ jẹ́bà lẹ́jọ́ ìwọ náà sì ràn lọ́wọ́ ni wà á dúró kọ fẹ́ tẹ̀lé wà á dúró kọ fẹ́ lò eléyìí ní máa jó ṣèṣe kọ́ lọ́wọ́ bá kọ́ ràn wá lọ́wọ́. nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ní pè ó ní ìdánilẹ́kọ̀ọ́ yìí níbo ń torí pé yẹ kọ́ máa dé ẹ̀ka lóṣù bóyá ń kó kò láǹfààní àti bọ́ sáàrin àwọn èèyàn gbọ́rọ̀ lọ àfìgbà tó tó gbọ́ sáńkéde léyìí lórí rédíò ojoojúmọ́ làwọn anídàánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe so tí wọn náà bá fẹ́ o lè darapọ̀ máa ń ti ń gbọ́ má tanra rẹ jẹ gẹ́gẹ́ bí yorùbá ṣe má tanra wọn jẹ àwọn máa ń péjọ sídìí ayò wọn máa péjọ sídìí fíìmù tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde wọn á sì máa sanwó lọ wo bọ́ọ̀lù àwọn èèyàn jókòó sídìí ká gbọ́tọ̀ lọ lólódò ṣe pọ̀ bàjẹ́ láàrin yorùbá nípa ẹ̀sìn ọlọ́run ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run lọ́pọ̀ jù láwùjọ yorùbá yìí tó fi dórí àwọn tẹ̀ ń pè láàfà nítorí pé nísìnyí báyìí àfà mélòó ló gbé tíra àpò nfẹ́ kọ́ kéwù ṣé báwọn ti mọ kéwù tẹ́ni àbí ẹ̀kọ́ ni àwọn ti mọ kéwù tẹ́ni láyéláyé bàbá ti ṣàdúrà fún àfọ̀n ti ṣàdúrà fún kóhùn tó ní tẹ́ tíra síwájú ẹnìkan mọ́ lẹ́ẹ̀bá dolódò papọ̀ irọ́ lásán torí de eléyìí ìdánilẹ́kọ̀ọ́ ani lójoojúmọ́ wọ́n kéde nípa àwọn àyè tá a ti náwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn lójoojúmọ́ tó lójoojúmọ́ so ètò lè wá ń bẹ̀ marhaba kò bá jẹ́ lẹ́yìn kò bá jẹ́ lẹ́mí so gbogbo ètò ọba lè wá ń bẹ̀ kọ́ máa wá abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó tún bọ̀ gbàdúrà wa kó jẹ́ kí sunna kó tún ráyè jókòó sí i kó lọ́wọ́n bá kó gba ẹ̀sìn islam kó gba láyè jù báyìí lọ kó paná adẹ́bọrẹ́ kó rọ àwọn kèfèrí kó jẹ́ káwọn náà mọ̀ islam lọ́nà kó wá rọ̀ wọn kí islam kó lọ́wọ́n bá kó bá darí àwọn mùsùlùmí tí wọ́n sọ ní orúkọ mùsùlùmí níjọ́ tí wọ́n sì ṣe islam ma lẹ́yìn ìgbà tí wọ́n mara wọn ọlọ́run bá darí wọn padà sí díẹ̀ sí islam kó jẹ́ káwọn náà máa ṣẹ̀sìn islam dáadáa lójú méjèèjì kí àwọn mùsùlùmí kí wọ́n pọ̀ nídìí àǹsílọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulillah wọ́n ní kí ni ìdájọ́ kó àwọn máa lo okùn tí wọ́n máa ń so mọ́rùn àkọ́kọ́ nínú òfin ẹ̀sìn Islam àti sọ báwọn aṣọ ṣe rí àti èwo ni ọ̀tọ́ ká wọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ẹ wọ́n ń sokùn márùn kò sí nínú àṣà tiwa kò sí nínú àṣà tiwa kò sí nínú àṣà aṣọ tó ń wọ̀ láwùjọ wa àmọ́ kó àwọn òyìnbó náà kó àwùjọ tiwa kò sí nínú àṣà wa rárá rárá bàbá ńlá kan ò sí láwùjọ àbí Yorùbá àbí Ìgbò tó sokùn márùn nígbà tí èsì pé nǹkan ṣe so eléyìí jẹ́ bá bákan náà ó sì ń bẹ nínú pé yẹn ń wá àwọn tí kìí ṣe mùsùlùmí torí pé nínú múra tiwọn kò náà ní kẹ́rì pé wọ́n so okùn yẹn márùn ó sì nígbà tí wọ́n tún máa so okùn márùn kìí ṣe gbogbo gbà ibà àwọn òyìnbó yẹn tẹ́ máa múra dẹ́dẹ́dẹ́ ní múra tó yẹ kí wọ́n so okùn márùn tí wọ́n bá so okùn márùn ó nítumọ̀ tí wọ́n bá múra rú múra tí wọ́n bá tún fokùn sọ́rùn ó tún nítumọ̀ ẹsẹ̀ mọ̀kókùn mi wà fẹ́ kókùn tó gùn lòun omi sì wà okùn máyìíjú sọ́tún máyìíjú sósì lòun tí ó jẹ kọ́rùn sí gẹ́gẹ́ so gbogbo eléyàn kò sínú àṣà àti wàjàmá so kí mùsùlùmí kọ́ má dé ló ti dáa jù kó má dé ló ti dáa jù. lẹ́yìn náà a rí i pé ìtẹ́lómi bá mú wá fún wa a rí i tó dáa ń bẹ̀ a sì rí i tó dáa ń bẹ̀ eléyìí tó bá ti takò ẹ̀sìn tí wàá nùrọ̀ àfi sílẹ̀ àkọ́kọ́ kìí ṣe ìmúra eléyìí tó bá àṣà tiwa mu ẹlẹ́ẹ̀kejì ó ní wípé okùn yẹn á rí i pé ń bẹnu pé èèyàn ń wá àwòkọ́ṣe àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ó ń bẹnu pé èèyàn ń wá àwòkọ́ṣe àwọn tí kìí ṣe mùsùlùmí eléyìí jẹba. wọ́n ní kí ni dájọ́ káwọn wọṣọ sílíkì. Siliki wíwọ̀ kò tọ́ so abẹ́ bi hariri nkankan náà ni wọ́n máa siliki túmọ̀ sílíkì obìnrin nìkan ló tọ́ fún. wọ́n ní téèyàn bá ti fi ẹyin góòlù sẹ́nu téèyàn wá máa ní ìsìn pípọ̀ dà kí ni ó sì pípọ̀ bá yọ. àkọ́kọ́ ni pé eyín rẹ̀ gángan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé eyín ni wọ́n fi sí ni wọ́n fi bo eyín rẹ̀ nǹkan tó kàn tẹ́lẹ̀ ni pé àsìkò tó ń fi èpo góòlù yẹn tó ń fẹ́ fi bo eyín rẹ̀ wọn ò ní lè rí fi bo eyín rẹ̀ láì jẹ́ kí wọ́n fáìlì eyín rẹ̀ wọ́n fi irin gbẹ́ eyín rẹ̀ sọ ẹ̀rọ kan wà tó dẹ́pọ̀ wẹ́ púpọ̀ ọ̀nà máa ń gbé sí wọn lẹ́nu tí wọ́n máa fi fáìlì eyín yẹn tí wọ́n máa fi fáìlì eyín yẹn títí tí ó fi ṣe déédéé èpo tó ń fẹ́ fi sí. tẹ́lá tí wọ́n yọ èpo góòlù yẹn ní ìsìn ò ní dùn wò torí ẹ̀yìn rẹ̀ ò ní jó ìtọ́lọ̀ fún ọmọ so ẹ̀yìn ẹ̀yìn yẹn wá kéré sí ààyè tí ó gbófò torí rẹ̀ wọ́n lè bọ́ tún ṣe kí wọ́n lẹ artificial ẹ̀yìn kí wọ́n lẹ máyè yẹn tí ó jẹ́ kọ́ lọ́ọ́rù ẹ̀yìn rẹ̀ tí ò ní jẹ́ kó hàn àmọ́ ti gold ti kó ń bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. wọ́n ní sáwọn lè dá aṣọ ẹgbẹ́jọ dá pàápàá jùlọ tájọ ọba wà àbíkí kò sí ní tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti jẹ́ pé yóò tì ọ́ lára láti wọ̀sọ bíi yúnífọ́ọ̀mù kò sí ní tó eléyìí jẹba. wọ́n ní séèyàn lè wọ ṣòkòtò péńpé níwájú ìyàwó àtọ́mà kódà o nítorí tí ọba sí wòwò láàrin ìwọ àtìyàwó rẹ ìwọ àtọ́mọ́ rẹ ńkọ́ kò ní dáa kó jẹ́ pọ́ mọ́ á sí ara sílẹ̀ wájú àwọn ọmọ rẹ̀. wọ́n ní tí èèyàn bá jẹ́ ọmọ àyà ẹnìkan ṣé èèyàn lè rórí ọmọ rẹ̀ lóbìnrin dáadáa mọ̀nà lábẹ́ òfin ọlọ́run ẹni tí wọ́n pè ní am òun náà ni ọ́nkù ọ́nkù kò sí nínú ẹni tí ò lè rí ọmọ ọmọ ìyá rẹ̀ torí kọ́lọ̀ ń ṣe léèwọ̀ kí ọ̀nkù ọ̀fẹ́ ọmọ ọmọ ìyá rẹ̀ torí di eléyìí kò sí tó burú nínú kó o rórí ọmọ rẹ̀ lóbìnrin torí kọ́ ọmọ òun bí ọmọ rẹ̀ náà ni. wọ́n ní tí a sọ téèyàn fi ń ṣiṣẹ́ bá máa dọ̀tí síyàn lọ́rùn gbogbo gbà náà sì máa dọ̀tí gbogbo gbà tíyẹn lè máa wẹ̀ síwájú gbogbo sọ̀láàtì ó depend tó bá pé dọ̀tí yẹn òógùn burúkú ló máa ń bí òórùn yùn tó bá lè wẹ̀ láti sin òógùn yẹn dànù kó tó wá ṣe sọ̀láàtì kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n àwẹ̀ yẹn kò sí ọ̀ndà kankan ju ìmọ́tótó lọ kèsèké bá ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ tíṣẹ̀rí àsopọ̀ gbọ́dọ̀ wẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìmọ́tótó láti wẹ̀ oògùn burúkú tí ń rùn lára rẹ̀ dànù. wọ́n ní wọ́n ní tí ìhòòhò tó bá jẹ́ tó bá ipá ara rẹ̀ bá ní tán bá wà kí ló dé dáná bí sallallahu alaihi wasallam. tó fi jẹ́ pé ìtàn rẹ̀ hàn síta níwájú àwọn sàhábà tẹ́kẹ́ ńgbà tí Usman tó wọlé ló tó para mọ́ bẹ́ẹ̀ ni àdìsí kan sọ pé ìtàn ló hàn ta àdìsí kan sọ pé rárá kìí ṣe tán tọ́ba pìtàn rẹ̀ ló hàn síta eléyàn ò túmọ̀ sí pé ìtàn kìí ṣe nítorí pé àdìsí tún wá tánàbí sallallahu alaihi wasallam sọ fún Ali pé bó ìtàn sáàsì máa pé tọrọ bá takosẹ èwo láti síwájú ọ̀rọ̀ wọn ní sáwọn lè máa lo awò láti fi soge kò sí tó burú mbẹ lópin ìgbà tó bá ti jẹ́ pé kò ní kó bójú rẹ̀ kése pé kó kó bá nípa ríríran o tó bá ti jẹ́ medicated kìí sábà kó bójú nípa ríríran especially tó bá yẹ kó ń lò nítorí oorun ni sokosi tó burú mbẹ ṣùgbọ́n lè kó bójú rẹ nípa pé ní ti ń bẹ lókè mú tí wọn bá máa ń lo àwọn ní gbogbo ìgbà ó lè bẹ̀rẹ̀ sí ní dàbí ìgbà tí ń jìn sínú yóò máa dàbí ìgbà tí ń jìn sínú sòfèsì lọ́wọ́ àdìbá mi tó bá ti mọ̀ pé kò ní kó bójú rẹ báyẹn kò sí tó burú mbẹ. wọ́n ní táwọn lè máa lo shampoo àbí relaxer àti ó sọ̀rọ̀ àwọn di torí sí àwọn èèyàn míì kọ́tọ́ mọ́tò bá ń pè nǹkan tó ń lò yẹn yóò kàn kí irun rẹ̀ soft ni kò ní change nature rẹ̀ kò sí wàhálà mẹ́. bọ́ọ̀lù àwọn ṣe mà pé àwọ̀ ajá àbẹ́lẹ́dẹ̀ ni wọ́n fi ṣe nǹkan yìí ó bùkátà rẹ̀ torí tó bá bùkátà rẹ̀ wàá kàwé pélébé tí máa bá gbogbo nǹkan wá. àbí ni ìwé pélébé yẹn wọ́n máa tú àṣírí gbogbo nǹkan síbẹ̀. Si wọ́n ní téèyàn bá fẹ́ ṣe àdìkárù sọ́bà téèyàn lè máa ṣe nígbà téèyàn ò sí téèyàn ò bọ owó rẹ̀ kò sí tó burú mẹ́ o lè ṣe àdìkárù nígbà tí owó rẹ̀ ò sí ní bíbò ṣùgbọ́n ìtọ́ dáa jù ní kò bọ owó rẹ̀ kò sì jẹ́ pé o ṣàlùwàlá nínú ìtọ́ dáa jù nù àmọ́ tó o bá ṣàlùwàlá náà o lè ṣe àdìkárù wọ́n ní táwọn lè wọ aṣọ léèsì tí ó níhò àti sàlàyé rẹ̀ ìhò tí ó bá ti fi àwọ̀ awọ ara rẹ̀ hàn kọ̀tọ́kọ̀ wọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀. sọ àmọ́ tó bá jẹ́ pé kò ní fi àwọ̀ awọ ara rẹ̀ hàn wọ́n sì ń pè lace kò sí wàhálà mẹ́ẹ̀. wọ́n ní ṣé ìbòjú obìnrin àti jìlbáàbù rẹ̀ só lè jẹ́ kọ́lọ̀ kan náà ṣe kọ́lọ̀ méjì ní jẹ́nìsì kọ́jẹ́ kọ́lọ̀ kan náà ló dáa jù nítorí pé ìtumọ̀ jìlbáàbù òní gbígbọ́sọ̀ pamọ́ sọ̀kẹ́sẹ̀ kó burúkú obìnrin ọwọ́ sọ kọ́lọ̀ oríṣiríṣi ṣùgbọ́n yóò gbé aṣọ lé e. aṣọ tó gbélé yẹn ni ó fi gbọ́sọ̀ rẹ̀ pamọ́ sòmùgbà tí jìlbáàbù náà bá ti jẹ́ kọ́lọ̀kọ́lọ̀ fẹ́ràn pé jìlbáàbù náà tún bùkátà jìlbáàbù ṣètò dájú náà ni pé tí jìlbáàbù bá jẹ́ kọ́lọ̀ kan kí bòjú náà jẹ́ kọ́lọ̀ yẹn ṣùgbọ́n tí jìlbáàbù bá jẹ́ kọ́lọ̀ kan tí bòjú jẹ́ kọ́lọ̀ kan omi àǹbẹ̀lọ́ nǹkan má burú ìgbà míì tí jìlbáàbù bá sì jẹ́ kọ́lọ̀ kan tí ìbòjú náà bá jẹ́rú kọ́lọ̀ rẹ̀ ìgbà míì máa túmọ̀ sóge ni torí pé gbogbo àwọn nìkọ́ọ̀bù tí wọ́n ṣe fóbìnrin láti fi bòjú generally tí ò bá ti jẹ́ kọ́lọ̀ black yìí máa ń hàn nínú rẹ̀ pé fáǹsì ni yìí máa ń hàn lára rẹ̀ pé fáǹsì ni ẹ sì mọ̀ pé púpọ̀ nínú àwọn obìnrin náà máa ń bẹ̀rù àwọn gan alára fẹ́ràn láti máa fi jìlbáàbù ju pé àwọn wọ ẹ̀wù tẹ́sìn ní káwọn wọ̀ lọ sàwọn ọmọ ní pé ẹ̀sìn kan làwọn ń ṣe bí ìgbà tí fáǹtì náà lásán ìdí inú tó jọ pọ̀pọ̀lọpọ̀ onífìdí málé ẹ̀mẹ̀wá wọn máa lọ wọn máa bọ̀ wọn máa lọ wọn máa bọ̀ bí ìgbà tí wọ́n ń sásọ̀ fámárùwà tí kò sá lè dá wọn mà kò lè mọ̀ pé wọn ò ní káwọn jókòó kalẹ̀ wọn ò ní ká àwọn náà lè lọ àwọn irọ́ lásán tí wọn á ní ká jókòó kókè ni. wọ́n ní. Ni ẹnìkan máa ń sàlù alákótó sùn yóò wá fi àlọ́ aláìsí sọ̀láàtì fẹ́tì èsì ti máa ṣe bẹ́ẹ̀ tọdún mẹ́ta ayẹkọjọ ti pẹ́ tó ti ń dáràn bọ̀ gbogbo sọ̀láàtì yẹn ní ọ̀sán padà kò sí irú èèyàn ọlọ́fẹ́ pera rẹ lọ́dọ̀ àlọ́ ọjà bá ti ó ti múná lọ kò sí tí ò lè torí wíkẹ́ ọ̀sẹ́hí fẹ́mẹ̀ nàámá. falyatallah ẹyinjú méjèèjì òun náà lókun tó de ihò tí ìṣó ń gbà jáde torí náà ẹnikẹ́ni tó bá ti sun o kó tún àlọ́ àlàsì ọlọ́run ràn án lọ́wọ́ àwọn sọ̀láàtì fàájì yẹn yóò tún ṣe wọ́n lẹ́ni tí sọ̀láàtì rẹ̀ jẹ́ ségesège báwo lọ́nà àbáyọ fún tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù àárín rẹ̀ sọ́lọ̀ ni ẹnu tí wọ́n gbà láti ṣèdájọ́ kó di kèfèrí fún torí pé àwọn àdìsí tó sọ yìí pé tí ń bẹ láàrin mùsùlùmí àti kó ṣe kèfèrí kó ṣẹbọ sọlọ ó ní pípa sọláàtì tì àwọn olùmọ̀ọ́ sọ pé pípa sọláàtì yẹn tì ó ní í ṣe pẹ̀lú pọ́ pátì pátápátá tòlẹ́ntì wá pé dákúrekú ni àní dájọ́ pé kèfèrí ni fún ìdí inú tó jẹ́ pé yóò ṣàǹfààní pé tó bá kó àtúnṣe sọláàtì sí la ṣùgbọ́n kò ní já àwọn ẹni àpọ́nlé ni ó ṣe sọláàtì sí la torí kọ́ mọ́ jẹun tí kí àwọn ọ̀daràn yòókù láyà sòṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀rọ̀ rẹ̀ ó rí jọ́gbẹ́ndà so àárín rẹ̀ sọlọ. wọ́n ní kí ni sábàbí gan tí wọ́n fi ní gold èèwọ̀ ni lórí ọkùnrin torí pé gold gangan ni àbí òye wa torí pé gold ni anabi sallallahu alaihi wasallam ń sèlè ọ kí ló tún kù kò kú nǹkan kan mọ́. wọ́n ní táwọn bá ní fọ́tò tí ò sí ń ta tí ò exposed sí eléyìí náà tó burú lópin ìgbà tí ò bá ti wà níbi tẹ́yìn gan ti lè rí kò sí tó burú mi. gẹ́gẹ́ bí àwọn òwe tá a ní tí wọ́n ya fọ́tò sí tí wọ́n ṣàlàyé mà tá a ṣe kínní àbí òye wa ìgbà tí ò bá ti ṣí sílẹ̀ kò ní kí mọ̀lẹ́kọ̀ ọmọ wọnú lé insha Allah eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. wáyé o tí dengue bá ń bẹnu lẹ́yìn eléyìí tó dáa ni pé dengue yẹn ò wà lọ́nà tó yẹ kí tó máa ti kọjá bẹ́ẹ̀ máa ríra yín. torí pé àwọn àlùjọ mo rò yé wa ẹni tó bá ní díngí ńlé ẹ máa dojú rẹ̀ délẹ̀ ni àbí kẹ́ ẹ dojú rẹ̀ kọ ara ògiri ẹ mẹ́jọ wà lọ́nà tó yẹ pé yọ máa rìflẹ́kìtì gbogbo tó bá ti kọjá gba wájú ẹ̀ gbàtẹ́ bá nídìí rẹ̀ lẹ́kàn gbé lẹ́wọ̀ ní tẹ́ fẹ́ wò ẹ sì tún pa ojú rẹ̀ dé eléyìí tó túmọ̀ sí pé ètò tó ṣe gbé kù láyé rẹ̀ lọ́yẹ ní kì í ṣe tí wọ́n fixed tabasi léyìí tó dúró bọ̀rọ̀ gidi lójú kan náà ká lásọ̀ kan tá a tọ̀ wọ́n ní tí àwọn èèyàn bá gbọ́rù dánilẹ́kọ̀ọ́ múra bá ṣe máa múra ọmọ èèyàn náà sì gbọ́ lóbìnrin ṣùgbọ́n wọ́n kọ̀ láti tẹ̀lé tí wọ́n gbọ́ kí làwọn lè ṣe ẹ máa kìlọ̀ fún wọn ẹ sì máa ṣe sùúrù náà torí pé tó bá lè léyàwó tó lè ọmọ náà ni má léyàwó má lè ọmọ ẹ máa bá wọn sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́wọ́n bó sì jẹ́ wọn gbọ́ yóò jẹ́ wọn gbà ẹ tún máa fàdúrà kún. wọ́n ní kí ni dájọ́ káwọn ṣe sọ láti mọ́ṣáláṣí tán gbé fọ́tò sí i àkọ́kọ́ ta ló fẹ́ láyà máa gbé fọ́tò sínú mọ́ṣáláṣí gan so ẹ gbọ́dọ̀ gba fọ́tò láyè ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tọ́lọ̀ ni àwọn ṣéwù ṣéwù kan tẹ̀ ń gbé sínú mọ́ṣáláṣí ẹ gbé kó pátápátá so eléyìí jẹ́ bó ṣe jẹ́ kó pé kí sọ láti ti yan ọmọ gbà ẹni tó sì gbé síbẹ̀ ṣíṣe sọ láti nínú rẹ̀ kó pé kò dẹ́ṣẹ̀ àmọ́ ẹ dá sí rọ́ọ̀fù lọ́nà tẹ́ fi rí pé gbé àwọn fọ́tò ń kú náà ilé ìjẹ́bù sì jẹ́. wọ́n ní sáwọn lè korúkọ àwọn sára aṣọ àwọn gẹ́gẹ́ bíi kìnìún tẹ́ ẹ fẹ́ tara yín ni nígbà tí èsì pé ẹ fẹ́ tara yín pé for sale so ẹ bùkátà rẹ̀ ẹ bùkátà kẹ̀tì ó kọ sára sùn. wọ́n ní sáwọn lè máa lo agogo aago tó jẹ́ pé silver ni wọ́n fi ṣe kọ̀tọ́ tẹ̀ tó bá ti yẹ lórúkà anything else kọ̀tọ́ kọ̀tọ́ àyàfi tó wá ké. wọ́n kùn ní kọ́lọ̀ silver wọ́n kùn ní kọ́lọ̀ gold kìí sì ṣe gold lọ́dà kìí ṣe silver lọ́dà eléyìí ò burú mo rò pé yé wa. wọ́n nílé tí wọ́n ṣe lọ́sọ̀ọ́nkọ́ pẹ̀lú gold tàbí silver kí ni ìdájọ́ kéèyàn máa gbé bẹ̀ kọ́tọ̀ nítorí pé lẹ́yìn àmì gbéraga burúkú ni àmì pàwọ́ la tó bẹ́ẹ̀ ni sẹlẹ yìí kò sì kọjá ń tọ́ da kódà ń bẹ nù nǹkan tí máa jẹ́ kí ọkàn àwọn aláìní kọ́ rọ́ àwọn ọmọ òkèrò ayé wò wá làwọn wá ń tà wọn ẹbẹ ìyàn náà lélẹyìí gbọlọ ti ra dúró owó tí wọ́n fi ń fi tí wọ́n fi ń fi gold tó fi jẹ́ pé ni wọ́n fi sàgá báyìí sẹlẹ yìí ò sí nù nǹkan tó pọn lé o ó túmọ̀ sí pé èèyàn bu ni ọ burúkú èèyàn burúkú ni ọ bí ẹni tó lọ fa páìpù gold tó yẹ pé ni wọ́n fi fa omi wọlé ọ̀daràn ó nàkúnà ọmọ ẹ̀yà ṣetán tọ́ wọn ní ẹ̀wù àwọn ọlọ́pàá ni sọ́jà ni atọ́lọ́kọ̀ ọjọ kan wọn a rí i pé lára àwọn àmì fi sára sọ wọn wọn lè yẹyẹ wọ́n lè wọn lè ya kínní kan ṣòbó wa lè léyìn àkọ́kọ́ máa tó gbé lẹyìn náà fọ́tò nǹkan ní òpó ti sọ́jà nǹkan ní òpó ọ̀sọ́ ọlọ́pàá bí wọ́n bá ń lé ọbọ̀ fọ́tò ní gbọ́ ọlẹ̀ bọ́ọ̀bà yìnbọn fọ́tò kan ní ọbọ̀ yìnbọn kí á nírọ́ ìnirọ̀ ló fi jẹ́ pé àwọn orílẹ̀-èdè bòmí àwọn da púpọ̀ ẹ rí i pé ìdá lásán làwọn ẹlòmíì ṣe àwọn ẹlòmíì sì àmì tiwa nù tó mọ́ngò pé bígi kòkó láti yà nílẹ̀ yorùbá masha allah la quwwata illa billah kí ya nílẹ̀ haúsá igi kíni kò sóbì haúsá igi ẹ̀pà ẹ̀pà èpo ẹ̀pà káwọn náà yí èpo ẹ̀pà káwọn yíbò kún ọ ya igi epo epo kálukú bá sinmi gbòòrọ lásán òyìnbó kan kókó kúkó kan wá fún wọn àwọn òrojú ráyè orí wọn ò pé lọ síbi fún ronú pàǹtán kó wá fáwọn. wọn kàn máa ṣe ni àti mùsùlùmí àti ẹni tí ó mùsùlùmí kọ́ sí kọ́kọ́ sí wá ń jàǹbá nù mùsùlùmí àkọ́kọ́ náà à ń tọ́jú pílánì nàìjíríà yìí wọn ọmọ islam. sẹ́fẹ̀yìn náà rí níta abẹ́ẹ̀ rí ìjọ ìjọ ìsinmi wa ìjọ òní náà rí. sátọ̀dé sọ́ndé ẹ wá wo adúrò ọdún tí mùsùlùmí fi ṣèjọba nàìjíríà yìí wọn ò lápá kankan wàláì àwọn kan jẹ́ ẹni tí ń gbèrín arúnà ni tárúnà bá ti wí sẹ́wọ̀n pé tó wí náà làwọn náà wì àwọn ọ̀dánù tí wọ́n rò rí ìdínú tó fi jẹ́ pé ààrò rí pọ̀ a kàn máa tẹ́ra wa jẹ àwa ni orílẹ̀-èdè tó tóbi jù láfíríkà nípa Islam àwa ni kíní àwa ni kíní ní orí pa rẹ̀ wá dà gbogbo sítù wa kí láàrin bẹ́ẹ̀ nísìnyí gẹ́gẹ́ bí n yìí náà ni gbogbo ọjà tẹ́ bá ti fẹ́ kọ́ta láyé ẹ sáfàfà àpolówó rẹ̀ orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ tó <laughs> torí ẹ̀ nàìjíríà nù kọ́ lọ́wọ́ sànù wa. wọ́n láwọn jí bí kinní kan wọ́n rí i pé bígbà tó ń han Allah òsìlá bó ní káwọn máa ṣe ànídìẹ ànídìẹ because ẹ rí i pé nínú tawhid gbogbo tó bá lè gbìyàn lọ sí di shirk anábì dínà rẹ̀ tẹ́ máa ti ń bàbàrà gbogbo orú nǹkan yẹn ẹ sọ àwọn èèyàn dẹ́ntí ọmọ ẹsẹ̀ bọ́ sọ́lọ̀ láì jẹ́ kẹ́yìn gán mà pé jẹ́mọ́ ní àdúgbò kan báyìí igi kan ti wá yọjú báyìí o nínú tọ́lọ́ ọba ṣe lámì ńlá onífẹ́ ọlọ́run bẹ lára rẹ̀ kí lè tó ma wọ́n ti lọ pàpọ̀ gíun wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ewé rẹ̀ kódà igi nǹkan lè ti pòórá kékeré ní igi abàmì kò sí ti igi gbogbo ńsẹ́nu ó ti tẹ̀lẹ̀ náà sẹ́kẹ́ ńgbà dá kọ pé igi kan wọ́n ẹni tí o débẹ̀ rí débẹ̀ àwọn ọ̀kadà bẹ̀rẹ̀ sí tà ní. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kálukú bá di kó wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n mú àdá lọ wọ́n máa ń pa àpò rẹ̀ wọ́n máa ń pa àpò rẹ̀ wọ́n máa ń pa àpò rẹ̀ wọ́n máa ń pa àpò pé àwọn etí wọ́n pin mọ́wọ́. so torí ẹ nínú ìdínà shirk bá ríru rẹ̀ gẹ́bí Umar radiyallahu anhu bó ti ráwọn èèyàn tó péjọ síbi kan kálukú yẹn náfìlà kálukú yẹn kí ló dé ó ní àṣẹbí gí táwọn èèyàn ti ṣe mùbáyà àfa nàbì sallallahu alaihi wasallam lábẹ́ bòjì rẹ̀ nu ọ̀kẹ́ kò burú ẹ bá ń wá àké bó ṣe gé tegbòtegbò nu kí kálukú sinmi gbogbo nǹkan táwọn èèyàn máa rọ̀ mọ́ ẹ máa kẹ́kọ̀ọ́ sí tọ̀ ìdí náà lọ títí ṣírùkù lọ́pọ̀ ẹ tí wọ́n á sílẹ̀kùn míì fún wa gbogbo tí wọ́n máa rọ̀ mọ́ tí wọ́n máa rọ̀ mọ́ tí wọ́n fi fi Islam yẹn sílẹ̀ tẹ́yìn bá ti rí ẹ tètè mú kó mẹ́ ẹ lè jẹba ẹ̀rẹ̀ ẹran lọ́jà ẹ wá lẹ gbẹran sómi aláwọ bá hàn lójú ẹ dákun ẹ jẹran kẹ jẹran. kìí pé yẹn náà wá yàn fọ́tò ẹ tún máa gbé fáwọn èèyàn ẹran wàá di nǹkan míì. so ilé ìjọba wọn làwọn ti ṣe àṣìṣe nípa àwọn ti kọ́sùrù kọ́sùrù kọ́sùrù sọ̀lẹ́ níbi tó ti yẹ káwọn pé sọ̀lẹ́ ó sì tó bí ọ̀sẹ̀ mélòó táwọn fi ṣe bẹ́ẹ̀ bó làwọn ti ṣe ẹ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ̀ wọn bọ́ sàmójúkúrò fún yín lórí ètò ti síwájú ẹ̀ wá ní ṣerú ẹ̀ mọ́ ẹ bẹ̀ lọ́n kó sàmójúkúrò fún torí kékeré ṣe pẹ́ẹ́sì sọ láti rárá àbí òye wa ẹ dínkù ni ẹ bẹ̀ lọ́n pé kó sàmójúkúrò fún yín tó bá dàbí ẹ̀ṣẹ̀ àmọ́ ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní ṣerú rẹ̀ mọ́. wọ́n ní kí ni po káwọn dé fìlà nínú sọ́láàtì kò sí ipò kankan kò sí ipò kankan ṣùgbọ́n àwọn ọmọlúwàbí ló máa ń dé fìlà àwọn ẹni àpọ́nlé ló máa ń dé fìlà torí kó ń bẹ nínú nǹkan tí máa ń ṣèyàn lẹ́ni àpọ́nlé ló máa ń dé fìlà torí kó ń bẹ nínú nǹkan tí máa ń ṣèyàn lẹ́ni àpọ́nlé àmórí kolofo kọ́sẹ́ kó nǹkan kórí ká kolofo kolofo kò pé kò yọ kó ń po mùsùlùmí fa mo rò pé yé wa àmọ́tọ́ bá ti rí ọgbọ́n ní kún ọ lébi ẹni tó ṣe kíni tó dé fìlà ní ìsìn láwùjọ ní ìsìn yìí báyìí káṣí nǹkan kan ni wọ́n ń pín fún aníkàlùkù wọ́n lè pe ẹ̀yin ẹbọ bá ẹbọ bá ẹbọ bá ẹbọ bá nígbà tó ọba ìfura ọba rí gbogbo ẹ sani kẹ ẹbọ ẹbọ síbẹ̀ kò sí fìlà lórí yín ni <laughs> báwo eléyìí mo wòye sẹni àpẹẹlẹ kẹ ẹbọ síbẹ̀ ń tiyín wọ́n lè ní ẹ̀yin ẹbọ síbẹ̀ ẹ̀yin ẹbọ síbẹ̀ ẹbọ síbẹ̀ fẹẹ tún sẹ ń bọ sí wọn tó máa kí salamu aleykum salamu aleykum abẹ́yẹ sábọ́ bẹ́ẹ̀ ọbọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pariwo <laughs> wọ́n ti máa wò pé ẹ̀yin ẹ̀ sẹni àpẹẹlẹ kan lọ títí yàtọ̀ sẹ́ni tó á ní ẹ ò lè ṣe lè má mú láì dé fìlà o sẹ́wọ̀n káwọn ẹlẹ́yìn àṣẹ jù túnú hmm. wọ́n wá fi fìlà kọ́ mọ́tíláṣí lọ pé méjì tó bá ṣe sáìzì ẹ̀ tó bá tó sáfù alákọ̀ọ́kọ́ mú fìlà tó ṣe déédéé orí ẹ̀. wọ́n ní rákà kẹta ẹ rákà kẹta ló ń bá ní sọ̀lá tó dọ̀hùr wọ́n wá ṣe tashahhud tó wọ́n bá wọn ṣe wọ́n bá wọn ṣe mọ̀nà tó bá kẹta lọ bá ṣe bó tún pẹ́lẹ̀ kẹrin ṣe fi rákà méjì jẹ́ ti pé wàá bá wọn ṣe tashahud káàtì ẹ̀kíráka ẹlẹ́kẹrin lọ́ba wàá bá wọn ṣe tashahud tó ń ti pé kèésà yìí tashahud fún ọ wàá bá wọn ṣe torá yìí tashahud ní fún imam kódà káàtì ẹ̀ pé ọba wọn wọn lọ rúkọ́ lọ forí kalẹ̀ lóde sọmọ kó ọba araka kankan ní raka ti parí wàá tún bá wọn ṣe tashahud ṣẹlẹ̀ ìjábọ̀ tó ṣe jẹ́ sẹ́bà nàbí sallallahu alaihi wasallam ma adraktum fasallu níta ẹ bá imam lórí ẹ̀yin náà ẹ wa ma fatakum fa'timu eléyìí tó bọ́ máa yín lọ́wọ́ ẹ pé. wọ́n ní àwọn ń ta àwọn màmá àwọn ti kìlọ̀ fáwọn lé o pé àwọn ọ̀ràn àwọn lọ sùkúù káwọn lọ jà mírà o àwọn ọ̀ràn àwọn lọ sùkúù káwọn lọ jẹ ọ̀gá kan láàrin àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ti gbọ́ kótóbà màmá àwọn àwọn tó wá rí kótóbá oríṣi kejì ń sùkúù fáwọn ọmọ sùkúù ń bùkátà wọn pé àwọn wà talented educated ẹnìkan lórí irọ́ so ìpè ṣé káwọn gba ìpè tí wọ́n ń pè àwọn sùkúù ni káwọn ta kótóbá màmá àwọn káwọn ta ń padànù àbí káwọn fi kótóbá màmá àwọn ṣiṣẹ́ káwọn ọmọ pa àwọn ará ọmọ sùkúù kótóbá màmá rẹ ló fi ṣiṣẹ́ torí pé kótóbá màmá rẹ ṣe déédéé interest islam mu wa torí pé islam sọ yìí pé àwọn public offices public post wọn gbọ́dọ̀ fóbìnrin fóònù ló ṣe jàmíra tó ní gáyà wájú sọsẹsẹ mo ń bí ní sẹfẹ ilẹ̀ wàá sùkú ẹ ẹ hẹ so wọn sọ pé obìnrin laysat min ahlil mubaraza obìnrin ò sínú ẹni títí àyàwájú pé ẹ tó tiẹ̀ gbọ́ o ladies and gentlemen pé kíni. ṣe ilé ìjẹ́bù sí ìjà kútùbà màmá rẹ̀ màmá rẹ̀ mẹ́sìn tó pọ̀ kọ́ máa dúpẹ́ fọlọ́n kó fọ́n yà rí. tó o ti parí mbẹ yẹn torí pé ẹnìkan tún béèrè pé sáà lè lo aago gold àbí silver ẹ lè lo ẹ gbọ́dọ̀ lo ẹnìkan ní ìdajì orí lọ́wọ́ àmbẹ ìdajì ojú ẹyin ojú kan kìnnìkan gbogbo eléyẹn ìgbà téèyàn bá dilẹ̀ lèyàn máa béèrè béèrè tí ò ní tùmọ̀ torí pé aago wo ni wọ́n yà dájú orí sí èmi ń béèrè ni kó mú wá kálí bá a dáhùn aago tí wọ́n yà dájú ẹyin jú sí kó mú wá kálí bá a dáhùn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọ̀dà ńlẹ́kọ̀ọ́ wa anídàánilẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ àtìní tí a ń pè ní monday ní mọ́tíláṣí alimadina ní olùkókò ìsàlẹ̀ general níbi tá à ń ti kọ́ tíra Bulugul Maram ti al-Hafiz Ibn Hajar rahimahullahu ta'ala ní gbogbo ọjọ́ àtàlátà ẹni ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́sálásí Nurul Huda ní sílífàtò akínsàyà ìjẹ̀ṣà Lagos níbi tá à ń ti kọ́ tíra al-Fiqh al-Muyassar ní gbogbo ọjọ́ al-Arbi'a ẹni ìdánilẹ́kọ̀ọ́. ní ẹ̀yìn sọ̀láàtù magrib ní mọ́sálásí ọjà gbó níbí báyìí ní gbogbo ẹ̀yìn magrib ní gbogbo ọjọ́ àlàrúbá ní gbogbo ọjọ́ alhamis àní ìdánilẹ́kọ̀ọ́ bákan náà ní mọ́sálásí alimadina tó tún wà ní olùkókò ní ìsàlẹ̀ jẹ́nẹ́ra níbi tí à ń ti ń kọ́tìrà zaadul ma'ad ti imam ibn qayyim rahimahullahu ta'ala ní gbogbo ọjọ́ jùmọ̀à a ní ìdánilẹ́kọ̀ọ́ ní alimẹ́dínà ní òkè ọ̀rá pápá abẹ́ẹ̀dẹ̀ ní alimẹ́dínà sẹ́ńtà lọ́n níbi tí a ti ń kọ́ tírà ma'arijul qabul ti al-hafiz al-hakami ní gbogbo ọjọ́ as-sabt wà lé a ní ìdánilẹ́kọ̀ọ́ ní sábó. níbi tá à ti ń ti ra tíra at-tawhid yẹn lédè haúsá láàrin magreth sí ìgbà tó lọ́nba ní kọ́tà ní gbogbo ọjọ́ àti ní ìdánilẹ́kọ̀ọ́ alimadina al-Madina níbi tá à ń ti ṣe tafsir al-Qur'an tafsir al-Qur'an láti nu tafsir al-Qur'an al-azim ti al-imam ibn Kathir rahimahullahu ta'ala. so eléyìí ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ dání eléyìí tó túmọ̀ sí pé ojoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí ìwọ bá rí pọ́rọ̀ ọlọ́run nínú ẹ̀ àbí gbogbo ọ̀nà àlọ́ lè má wá ni èèyàn kì í lọ sí ìdánilẹ́kọ̀ọ́ pé wọ́n padà nù subhanaka allahumma wa bihamdik alayhi an la ilaha illa ant astaghfiruka wa atubu.